gẹ́gẹ́ bí àkọlé yìí sọ pé bẹ́ẹ̀ àtòkún ayò alimusulimu tí wọ́n ti ń ka àwọn nǹkan yìí fún wa wọ́n ti ka alákọ̀ọ́kọ́ fún wa ibẹ̀ náà ni a dó sí pẹ̀lú gbọ́ ọlọ́run lẹ́ni náà ibẹ̀ náà ni a ti fẹ́ kí wọ́n tún bá wa tẹ̀síwájú lórí àkọ́rí náà bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب علمنا ما ينفعنا وأنفعنا بما علمتنا وزدنا علما أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a ti dá ọkọ́ fàlọ́ subhanahu wa ta'ala tí a tọrọ kẹ́ àti gẹ̀rẹ̀ àlékún rẹ̀ fanabi sallallahu alayhi wa sallam ọba dẹ́dà òun náà ni abẹ ó léwa kún lóore ó sì fi ẹsẹ̀ wa rinlẹ̀ sórí ìsìláàmù náà ohun yòówù látẹ́gùn bá ń fẹ́ látẹ́gùn àdánwò oríṣiríṣi ọ̀bàdà mọ̀jì kọ́ fẹ́ wa kúrò lórí islam torí pé àdánwò ló gbé ẹlòmíì kúrò nínú islam ẹlòmíì ó sì ń ṣe islam fọkọmọyọ torí pé oríṣiríṣi náà ni islam ẹlòmíì tó yẹ pé islam bá nẹ́bí ṣe mu wá sóhun ni wọ́n ń ṣe náà tó bùkátà sóhun ló ń ṣe ah, báwo ni a ṣe wà lórí islam tá nẹ́bí mu wá kọ́ra nù pọ́npọ́n pé máa já nẹ́bí ha nẹ́bí yuna muhammad sallallahu alayhi wa sallam ó tún wà pé islam táwa ń pèpè sí ni islam bá nẹ́bí ṣe mu wá ìṣe ìsìláàmù bí lágbájá ṣe fẹ́ àbí tàmọ̀dò bó ṣe fẹ́ àbí ìsìláàmù mọ́sọ̀kún. tí ọba ti fẹ́ ń tọ́ fẹ́. ó pe ìṣàkíyèsí ó pe àwọn mùsùlùmí sí àkíyèsí ọ̀dà pé bẹ́ẹ̀ láti sẹ́mi mu lánàá pé láwùjọ lẹ́nì ìsọkúsọ ti pọ̀ pé arin tó pe ànábì ọlọ́run ọba allah lẹ́lẹ́bọ ibi tí àkòrí tá à ń bá bọ̀ wá ibi tó gbé wa dé nìyẹn abẹ́ẹ̀kọ́ ni kí lákòrí náà òun náà ni bay'atukum ayyu al-muslimun ẹ mọ́ gbàgbé ẹ̀jẹ́ ìlérí yín tẹ́ gbà pẹ̀lú Allah subhanahu wa ta'ala tànàbí sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí àdìsí afáwa Ubada bin Samit èyí tí à ń gbé yẹ̀wò láti àná tọ̀ ǹbẹ̀ láwa bá a dé tànàbí sọ hóòtì àkọ́kọ́ láfi sọ fún wa pé ó gba yóò tí mùsùlùmí bá ń bẹ wọ́n náà tọ́ gba mùsùlùmí ṣiṣẹ́ wọ́n lóní iléeṣẹ́ lóòótọ́ kódà tí mùsùlùmí ẹ bá fẹ́ tí ọba fẹ́ mọ ẹ̀sìn rẹ kọsọ pé ah, inú ẹ̀sìn yẹn àti gbọ́ pé wọn ní ẹsẹ báyìí fa ló jẹ́ pé tí ọba sà wọn nǹkan yẹn ò ní torí ẹ bínú sí torí pé láfírí àyà níjọ tí wọn fi rẹ lọ ànẹbì ọba adéjà ní ká ànẹbì ọsọ fún wọn pé lákùn dínú kún wọlé yẹdí wọn tún wọn pé iṣẹ́ lè jọ pawápọ̀ ìlú lè jọ pawápọ̀ àdúgbò lè jọ pawápọ̀ ṣùgbọ́n kódà àlejò rẹǹtì lé nílùú lẹkànnà ṣùgbọ́n ẹ̀sìn tiẹ̀ lẹsìn tìyẹ ẹ̀sìn tèmi náà ní kíni náà ni ẹ̀sìn tèmi náà eléyìí ni à ń pera wa padà sí pé mọ́ fi ìsìláàmù rẹ mọ́ fi yọ ẹnìkan nínú tó fi rí yọnu tó fi rí bínú Allah subhanahu wa ta'ala anabi sallallahu alayhi wa sallam nínú àdìsí àfọwà Ubadah bin Samit tánàbí sọ fún wa pé ẹ gba ìsìláàmù lọ́wọ́ mi bẹ́yà àti ìsìláàmù lélẹ́yìn báyìí sàlẹ́ àbí pé Allah alla tushriku billahi shay'a pé lórí pé ẹ ní mú orogún pẹ̀lú Allah ta'ala pẹ̀lú nǹkan kan níbi nǹkan kan nítorí nǹkan kan báyò kí nǹkan yẹn kó rí báyò kálámọ̀rì rẹ̀ kọjọ yín lójú tó dẹ̀ládé lánàá tàfọ̀ wá ní yọ̀ wá jọni lójú ní gádírìn táwọn àfa ọbẹ̀ ń bẹ̀ láwọn tó ń pẹ̀lú àwọn láàfà àbá àfa náà létí ìtẹ́ ó lè rí bá mi torí pé gbogbo èèyàn wọ́n lè fẹ́ kún ọgbà tiẹ̀ gbọ́dọ̀ wá fẹ́ ṣe dáwà ọbọdọ̀ dúró níbi tá nẹ́bì dúró sí ẹni tó bá jọta rẹ̀ lónìí tó bá dọ̀la ó lè padà dọ̀rẹ́ rẹ̀ pé aṣọ tẹ́ ń sọ fún wa ó ti yé wa bá ṣe kéré ya ìmọ̀ye experience irú bẹ́ẹ̀ ẹni tó ṣépè lánàá ń bẹ tí ń ṣàdúrà lẹ́nìí ẹni tí ń ṣàdúrà lánàá ń bẹ tọ́pẹ́ tó ń ṣàdúrà lónìí náà ni pé abi Allah subhanahu wa ta'ala gbogbo wa ìsìláàmù wa ọba dẹ̀dàkùn mọ́jì kí ọ̀nà ó digbó mọ́ wa lọ́wọ́ ìbáwọn anábì ọlọ́run ọba náà wọ́n kọ́rọ́ bàná la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab ànábì àtúmọ̀ sí láwọn ọ̀nà míì awábà débi ta adélànà ni pé takallamatil awbasu wasitalima fili wayaminatal islami kulli jahili natal islami min kulli jahili pé káàkiri káàkiri lórúkọ islam islam àwọn èèyàn ń sọ̀sọ́kúsọ. تكلمت الأوباس وسط المحافل فيا مهنة الإسلام من كل جاهل فيا مهنة الإسلام من كل جاهل báwo lè yóò ṣe wà kódà àwọn bàbá lánàá àwọn bàbá wa lánàá nílẹ̀ yorùbá àbílù tá ń bẹ yìí bí wọn bá tú àlùkùránì lódì níbi tí wọn wà ara wọn sì mọ bù máa sọ wọn ni mo dáńbárí kàpé ọkàrè àwa rẹ̀ ń tó pe ànẹ́bí ọlọ́run kí èsẹ́ yọ kan pé ẹlẹ́bọ ni lágbájá pé ẹnìkan ọ̀sẹ̀ bọ́ tó aṣèròkọ́ àtà ń bẹ́ ń bẹ̀ aṣọ pé níbi tí wọ́n máa ń sọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ àlùfàṣà tá a bá jókòó dà tó o bá ń rẹ̀rín wọ́n jọ rìkọ́dù ẹ̀pẹ́jọ sọ́nà ni. ọ̀yá mi hìnà sáré الإسلام من كل جاهل ولا مينة الإسلام من كل جاهل àbí kéèyàn tí wá sọ pé kí lọ́ba ẹ̀dá fẹ́ fi sọ láti ṣe lọ́fẹ́ fi hùn sí. wọ́n lè pé ìwò orí bẹ́ẹ̀ bí wọ́n ń sọ fáwọn mùsùlùmí níbi táwọn nǹkan yìí kárí ayé bá tó kọ́ bá ọ ó kọ́ àlùkópa ẹni tí ń ṣe nǹkan oṣù kọmọ kírun lọ àti láwọn tó ní ẹni tí ń ṣe nǹkan àwẹ̀ lọ abẹ síbẹ̀ là níbi mú ìsìláàmù wá fún wa ìsìláàmù lámọ̀ ń sọ yìí kì í ṣe pé nǹkan kẹtẹ yìí pẹ̀lú ọpọlọ yìí torí pé ànábì gan náà ń ṣe ìsìláàmù bọ́ba ṣe gẹ́bí ayàtà kẹ́kẹ́ kama èyí lọ́jà ó lè sọ fún wa pé fi amúrìnà mọ́jì ó lé lára rẹ̀ ọ̀rọ̀ ànẹ́bì là ń sọ fún ọ pé èyí tó bá mú wá tó bá wá wọnú ìsìláàmù táṣẹ ànẹ́bì ò sí ń bẹ̀ táṣẹ ọba adẹ́dà tó pa ànẹ́bì ò sí ń bẹ̀ tánẹ́bì ń ṣe ìbúlá àgẹ̀rẹ̀dẹ́ ti wa á sọ fún ọ pé ọba adẹ́dà ò ní gbà á torí pé kòkó wọn gba ìgbàkúgbà gbọ́kọ̀sẹ̀ sọ fún ọ pé ẹ̀ ń gbọ́ dàlù kíyàmà tó bá lóun ọ̀gbá à sọ fẹ́ àwọn kèfèrí ni wọ́n mọ́ ṣerú bẹ́ẹ̀ àwọn kèfèrí lára yàrú bẹ́ẹ̀ fún tó mọ̀ sọ pé láúlá àkártẹ̀ ní ìlà ajalin qarib fa àsọ̀dákọ̀ wọ́n àkún mínà sọ́ọ̀lìhìn ọba ìdámọ̀jì àdọ́run mò ń tọ́ yorùbá gẹ́ wọ́n sọ bẹ́ẹ̀ àwọn ọba débi pé wọ́n tá ń pè ní ìmọ̀rogún pẹ̀lú Allah òun náà ni pé ká pẹ̀lú Allah pẹ̀lú báyà òkúta àbí èèyàn kan láàmú báyà mọ̀ bí ọba àbá tiẹ̀ mọ̀ fún ní ìwọ̀ àbí òṣùpá àbọ̀dọ̀ sí oòrùn àbọ̀dọ̀ torí pé ìgbìdẹ́wò bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sáà níbi wa Ibrahim nígbà tó rí oòrùn lásán lánàá àbí nígbà tó rí oòrùn lọ tó tún dalẹ̀ nígbà tó rí afálàmá rọ alìkọ́mára abẹ́ẹ̀kọ́ ni bàṣígẹ̀tàn aibun lil ilal náà ó tún sọ pé ọlọ́run òun ní sọ̀kọ́ àwọn yẹn wá ń bẹ láìla fi sọ pé ń bẹ láàrin àwa mùsùlùmí ìsìláàmù tó pegedé àkídà tó lálàáfíà tó jẹ́ pé èèyàn ní dàlì kìámà pẹ́ pé mùsùlùmí ló ń pè àdẹ́kọ̀ bára rẹ ní zumra àwọn kùfàr àwọn mùṣírikùn ni pé àìbọ òrùn àìbọ òṣùpá àìképe wọn kún bí a bùkátà wa kódà àìpé màláìkà tí ọba rẹ̀dá fi ti òrùn àbí tó fi ti òṣùpá àbí tó fi ti èyí yóò nínú àwọn nǹkan torí pé tàbá tún rẹ̀ rí gẹ́pà nẹ́bí ní màlẹ́kà báyìí ní bẹ́ẹ̀mbẹ́ tọ́sọ́kọ rẹ̀ fún wa wọ́n sì wá kà lábọ̀ ara rẹ̀ tọ́mọ̀ sọ pé màlẹ́kà ti ń ṣiṣẹ́ òrùn òun ní ń pè àti pé kílọ́kìán ọba adẹ́dá ní ó pè ẹni tó bá fẹ́ ránṣẹ́ lórí bùkátà ṣùgbọ́n báyìí ní ń ṣe báyìí báyìí ní ń àní sọ pé ànẹ́bì Muhammad sallallahu alaihi wasallam àní sọ pé ànẹ́bì ni ó bí ya bùkátà Allah ni mọ́ bí ya bùkátà ìdá àní sọ pé ànẹ́bì wa Ìsá ni ó bí ya bukata, àní pé ẹni yóò nínú àwọn ànẹ́bì ọlọ́run wọ́n wọn ní pé tiẹ̀ wọ́n tọba fẹ́ kan tí ò ní sí ń bẹ̀ wọ́n ní pé ó lẹ́gbà tó bá sọ fún wa pé odò ó ní astajib lakum abókọ ṣéèkù kan abókọ ṣéèkù kan kọmọ wa pé ó kọ ṣéèkù kan póun ni kọ́ gbà ọ́ àbí kọ́ dáàbò bò ọ́ áójì níyìn àbí àlìjẹ̀nú kan kó ló lè jẹ́ àlìjẹ̀nú tó ti kú lòtún pókọ rẹ̀ wọ́n náà wo pọ̀tó jogún àwọn fotokọ́pì lọ́dọ̀ bàbá rẹ̀ àbí lọ́dọ̀ àfáà rẹ̀ kẹtọ́ fún ọ wọ́n ń pàlìjọ̀nú yẹn bọ̀ wọ́n náà kó náà jogún ẹ̀ láti kíníkẹ́ láti kíníkẹ́ ó lè jẹ́ àlìjẹ̀nú tó ti kú gan àti pé sọ́yẹ kó pé ẹ̀dá kan lẹ́yìn Allah àbí màláìkà kan à ní pé màláìkà kódà ó ṣẹlẹ̀ sáà nẹ́bì àti mọ́ sọ fún wa ǹjọ wàhálà dé anẹ́bì sallallahu alaihi wasallam anẹ́bì ò pé màláìkà kan bẹ́ẹ̀ ni anẹ́bì sallallahu alaihi wasallam anẹ́bì ò pé aljannu kan bí ọjọ́ ọba adẹ́dà ni ó wá yẹn níjọ màláíkà òkè tọba ayédà fẹ́ lò fún ànẹ́bì jọ wọ́n ju ànẹ́bì lóko ní tọ́ ìfọ̀kọ́ yẹn sọ pé eyín ànẹ́bì ń ṣẹ̀jẹ̀ wàhálà dé ọba dàkẹ́ ní màláíkà òkè wọ́n ní kọ́ lọ bá ànẹ́bì sọ pé òkè nìkẹ́kọ́ ní ń bẹ níjọ yẹn fúnra ọba ayédà lónìí màláíkà òkè wọ́n mọ fẹ́ rẹ́ńṣẹ́ lónìí lọ bá ànẹ́bì pé mo pa ọ́ láṣẹ yẹtí pa ànẹ́bì ní pé yá málákàlì jìbáàlì mo kọ́ òkè kí ọba dà lọ́wọ́ yẹn màláìkà fún ànábì pé ọba dà pa mí láṣẹ pé kí n pé kí gbogbo òkè kí wọ́n kóra wọn kọ́rẹ́ wọn pọ̀ ànábì lọ sọ fún wọn pé àà ìǹfẹ́ bẹ́ẹ̀ torí pé àwọn yìí burú lónìí ní lọ́la wọ́n lè bímọ tí ó gbà fún mi. lọ jẹ́ pé èyàn jókòrò ọmọ báwọn èèyàn jáde bíi pé bíi pé ọmọ rí ò lè jáde lára wọn àwọn lè mọ́ gbà débi Abu Jahali Abu Lahabi Abu Lahabi ṣe bíi àwọn ọmọ rẹ̀ wọ́n jẹ́ mùsùlùmí Abu ọmọ rẹ̀ ní Ikirima. Iná àwọn sọ̀hábà ní Ikirima náà wà so látàn torí bẹ́ẹ̀ so anabi sallallahu alaihi anabi sọ pé wọ́n mọ̀ sọ̀rọ̀ bàbá wọn létí wọn pé torí kí inú wọn mọ̀ bàbàjẹ́ so látàn torí bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam anabi ò pè nǹkan kan lẹ́yìn allah subhanahu wa ta'ala so látàn torí bẹ́ẹ̀ ìwọ náà mọ̀ pé ẹnikẹ́ni lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam so mọ̀ pé anabi sallallahu alayhi wa sallam mọ̀ pé alìjẹ̀nu mọ̀ pé màláìkà mọ̀ pé ohunkóhun lẹ́yìn allah subhanahu wa ta'ala ṣùgbọ́n láwùjọ wa lé ní wàláhì lẹ́yìn tí ò ní jẹ́ àjèjì sí wọn náà àwọn yẹn ń pe àwọn àfa àwọn kódà wọ́n ń pe àwọn okò àlùjànnú wọ́n ń pe okò àwọn màláìkà bẹ́ẹ̀ bá ń ṣerú létí yẹn bá kú lórí bẹ́ẹ̀ èyàn ti bíríkì àlùkáwà ní àkọ́kọ́ téèyàn ní pẹ̀lú Allah subhanahu wa ta'ala àti Nabi sallallahu alaihi wa sallam eléyàn lọ̀kánà àbá àfi ní a ah, àṣejù ti dénú ẹ̀sì táwọn yẹn láwọn ń ṣe ó ní ah, وقبورهم آه قد دلوا بلا أولياء وقبورهم أدأت يهج لها من البلدان أدأت يهج لها من البلدان أدأت يهج لها من البلدان أفاني آه lọ́wọ́ àwọn yẹn ti ń sàṣejù. ọ̀dìgà lọ́wọ́. nípa. fìlà àwòlìyà wa kò búrú hàn. ó níbi àwọn tó jẹ́ àwọn wàlíyù Allah wọ́n bá jẹ́ kó wàlíyù Allah ni wọ́n lóòótọ́ pé abọ́yá wọn rí àmì lóòótọ́ torí pé Al-Qur'an sọ fún àwọn tí wọ́n jẹ́ wàlíyù Allah subhanahu wa ta'ala ó ní alladhina amanu wa kanu yattaqun tọ́kí bẹ́ẹ̀ náà ni gbogbo tá a sì rí lára olùpáyọ̀ ọlọ́run àti wá gbọ́ bẹ́ẹ̀ sẹ́ àfáà ni wọ́n ti ṣàṣejù. bílà olùyà wà kò búrò him. kódà nípa àwọn sàárè wọn ṣàṣejù wọ́n kò búrò him. ẹ wá wọn sàárè wọn. àdá àti ọ̀hà jùlá àmìnà ìbòlì dání. wọ́n ti sọ àwọn sàárè àwọn tó jẹ́ àwọn ni wọ́n ti sọ di ohun tó jẹ́ pé òun ni wọ́n ń torí ẹ̀ yòhájú yẹn ni pé yòókù sọ́dù ó tiẹ́ òun kó sẹ́mi bá fẹ́ lọ́bi sàárè lágbájá afẹ́ lọ́bi sàárè tàmẹ̀dù alonso àdúrà mẹ́ tọ́ba débi àdúrà rẹ̀ ó gbà wọ́n ti sọ àwọn sàárè yẹn gangan di bí ojúbọ pé gbogbo tọ́ba ti pè nídìí sàárè yẹn o dùá òrẹ́ ọmọ gbà bó tiẹ̀ jẹ́ pé méjì náà ni pé pé òkúlé yẹn ń pè èèyàn jáde kó nínú Islam kódà kọjẹ́ kọ́mọ̀ jẹ́ séwù mọ́ kọjẹ́ kútúbù ló ń pè pé kóun lọ́ bá ń pè èyàn jáde kó nínú islam tọba pé ń pe àfáà yẹn tọba yẹ pé lọ ń ṣe dùá nídìí rẹ̀ ń ṣe àdádálẹ̀ nínú ẹ̀sìn abọ̀rọ̀ ṣe tẹ̀fúríkù láàrin méjèèjì àfáà ni àwọn sàárì àwọn àfáà àwọn sàárì àwọn tó ń pè wà níyọ ọlọ́run adihat yuhajju láàmìn al-buldan tí wọ́n náà mọ àwọn sàárì tí wọ́n náà ń tuwó jọ nísì wọ́n fẹ́ lọ bẹ̀ sàárì ṣe ò báyìí sàárì ṣe ò báyìí níbi báyìí kódà ẹlòmíín sì ń fi evidence pé ìsìláàmù òun kìí ibi hàn nígbà tó wà ní sàárè yẹn níbi tó wólẹ̀ tó doríbo sàárè àbọ́dọwọ́bò àbó sífìlà nídìí sàárè yóò tún mọ ya fọ́tò rẹ̀ yóò fi tolé mùsùlùmí gidi tó bá ti rí ọ̀dọ̀ pé irú wọ̀nyí ìsẹni tá a tẹ̀lé torí pé kí ni a ó fil awliya wa kuburuhum. a ó fil awliya wa kuburuhum. Àdáàtíwà jùlá mínẹ̀l bùlìdáni. A ń kàn wá fi mọ níbẹ̀ ibi tó ti bẹ̀rẹ̀ ní yìí. Wọ́n bẹ̀ náà wọ́n bẹ̀ náà alá tìlíkàlùkúbùrì màsájídá wọ́n náà sújà aláhùn bìláàní lèbáni. Wọ́n bẹ̀ náà alá tìlíkàlùkúbùrì màsájídá. Wọ́n kọ́ mọ́sálásí, mọ́sálásí lé àwọn sàárè lórí omi wọ́n kó àwọn lé láwọn sàárè yẹn lórí tẹ́kọ́ wọ́n lọ ń forí balẹ̀ ń bẹ̀ méjèèjì ló lè lọ́bẹ̀ torí pé kọ́lẹ̀ lómi wọ́n lọ mú wa pé ìbáwọn àṣàbùlẹ̀ káàfì nígbà tí wọ́n kú ṣebí lọ́nà nàtẹ́ ìzánà àléyìn masjidá àwọn abẹ́rẹ̀ pé sọ́wọ́n ọ̀ká àwọn mùsùlùmí ti ń bẹ àwọn ni abẹ́ẹ̀kọ́ ni ojúbọ làwọn lọ sílé wọn létàwọn ni ò sí ní kéèsì kankan jẹ́pẹ́ ọba fẹ́ lọ eléni ẹsẹ̀ rí ẹ pé lànà tẹ́ ìsánà aléhìn masjidan àti pé sọ́mọ́sálásì ti mùsùlùmí ni wọ́n sọ ni gbogbo àyè táwọn yẹn bá ti ń forí balẹ̀ tó ń ṣèjọsìn wọn a mọ̀ ṣe ìtìlá àkókò pé ní masájìdù pé àyè ibi tó ń forí balẹ̀ ọwọ́ ní bẹ́ẹ̀ ní làwọn yẹn ti ṣe lónìí kódà èmi gán ní pàápàá jùlọ tí a bá lọ sílùú Egypt masar àwọn tí ma ń gbọ́ wà táwọn náà jẹ́ àwọn tó lọ bẹ̀ tọ́kẹ́kọ́ mi ọba àti dada fún wọn àbáwọ̀tá àjọmọ́ lọ́gbàtà àbá fẹ́ ra tíra ń gbà náà tí a bá dé masjidu tí wọ́n pe masjidu hussein tí wọ́n táwọn gbà pé ń bẹ̀ wọ́n sin orí hussein ni ọmọ eh, ali tọ́jú ọmọ anabi sallallahu alaihi wasallam irọ́ sì ni ìtẹ̀yìn ọ̀ kò sí kíni kọ̀ lálàáfíà pé orí rẹ̀ ń bẹ níbẹ̀ ó rí àwọn èèyàn báyìí níbi tó pè ní sáré rẹ̀ báyìí tí wọ́n ń fi orí kẹlẹ̀ báyìí kódà ajókòó wájú àfáà tó jẹ́ mufti títí ṣe ìfùtáwù pé mọ́kírun àbí mọ́forí balẹ̀ mi sáré pé inú rẹ̀ wọ́n ní ọmọ forí balẹ̀ sọ wá túmọ̀ pé kéèyàn wá sàgbákò látara pé ọkẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹnìkan ẹ̀rí pé mo ní mo jókòó wájú ẹnìyẹn tó ní ọjọ́ tá fi kẹ́kọ̀ọ́ ṣùgbọ́n pé báyà kò dojú kọ́ àbígbé níbi rẹ̀ ó ní lábàṣ lábàṣ tòótọ́ náà bá sá kó tí ó kó tìrú ẹ̀ níbẹ̀ wọ́n ni wọ́n náà sùjá aláhùn náà sùjá aláhùn bìláàní ìlébáàní náà tún sì wọ́n lọ́dọ̀ àníṣọ́ lọ́rọ̀ wa á dá òkú sísí padà sáyè tó wà bí fìtì fún òun náà ni makbara ite ìtẹ́ òkú á dà padà síbẹ̀ oríṣiríṣi àwọn àròjàre tó yẹ pé rú lọ́pọ̀lọpọ̀ mọ́ mú wá ìmọ̀ sí àwọn táwọn òpá àfá àgbà àbí kíríkẹ̀ sílé ìbẹ́nu tí ó padà di ẹbọ lọ́la ó rí pé ti másìlì sọ yẹn àwọn tó bá àwọn àfá ibì nírú ìlú yẹn bí ṣe ń tó di pé wíwẹ́ ń dẹ́bọ́ so bẹ́ẹ̀ náà wọ́n ń ń bẹ̀ wọ́n ti gbẹ́ni tí ó jókòó sídi rẹ̀ tí ọmọ gbowó táwọn ọmọ ju sàárà sínú ẹ̀ ebi ń bẹ láwọn ká kí ń bẹ nàìjíríà yìí nẹ́mọ̀nà kódà òun ló bí ohun tó mọ̀ pé ní sírù síyára nínú àwọn tọ̀rí kọ̀ọ̀kan tẹ́tọ́ bá dé ibi sàárè oníhun tí wọ́n ká wọ́n gbé àwọn nẹ́ẹ̀sẹ́ gbé bí ànẹ́bí sallallahu alaihi wasallam àti àbúbákì tó níhun tá fi sálámọ̀ sí wọn ohun tó bí àwọn nǹkan yẹn ṣùgbọ́n wọ́n náà tún tíra rẹ̀ wò. wọ́n náà sújà aláhùn bìlá ní ilé bá ní. ọba rẹ̀dá sẹ́bi lé àwọn olùsọ tààrí àwọn àfáà tààrí àwọn ẹni ọlá onímọ̀ sọ di ojúbọ àbáyé tọ́nà lọ̀rọ̀ kiri kápá àwọn lọ́n tọrọ ń bẹ̀ àbí wọ́n mọ̀ pé wọ́n ọba rẹ̀dá sẹ́bi lé wọn bẹ́ẹ̀ ànẹ́bí sí rìpọ́ọ̀tù fún wa pé Yahudi àti Nasara ìwá ṣe pé lábùsùn bá àti mọ́ sọ pé Yahudi àti Nasara wọ́n sọ tó wá ní kẹ́yìn mùsùlùmí ó ṣe bí wọn ni àbíkọ̀ láwọn tó ní ẹjọ́ òní wákàzá àléhá wákàzá àléhá òṣìṣọ́rájú wákàzá àléhá òṣìṣọ́rájú wàláànẹjá wàláànẹjá wákàzá àléhá òṣìṣọ́rájú wàláànẹjá Fìlìfẹ́ìlìsà àìdọ́ máa bùnìyà ni. Kọ́dà wọn mí, wọ́n tẹ̀nẹ́ 24/7 wọ́n faní sí àwọn sàárè tí wọ́n kọ́lé sí tí wọ́n pẹ́pẹ́ alààyè tí ń bẹ láyé gan yàrá tí ń gbé kò wúlò tóbi tí wọ́n sin òkú míì sí bí wọ́n ṣe ṣe pẹ́sì ọ̀pọ̀ sọ́dọ̀ yàrá tí alààyè míì ń gbé wọn ò rí nẹ́sùn twenty four seven wọ́n sì faní sí sàárè ẹ mọ́jà àgbàgbé àfọwọ́ Abubakar Siddiq nígbà inú wàsíyà àwọn gbà wọn fẹ́ kú wọ́n ní wọ́n sọ kalẹ̀ pé tí wọ́n bá sin àwọn kó wá sọ kan tó jẹ́ aṣọ àlòkù pẹ̀tọ́rí pàwọn tó bá jẹ́ alààyè ni wọ́n dìsáàfù aṣọ titun pé bóyá aṣọ àlòkù kan tó sá ti mọ́ ni kó fi wé àwọn pé àwọn tí ń bẹ láyé ló bùkátà rẹ̀ àwọn ń gbé aṣọ tàwọn lọ bá Allah subhanahu wa ta'ala inú yèpẹ̀ làwọn ń gbé lọ yóò àlá ti di kó ata ìsàárè adẹ́kọ̀ọ́lẹ́ special iná ti special ẹni àwọn yòówó tẹ̀ ní sáré láti ti mẹ́mẹ́ special. ṣé náà ti ń dojúbọ̀ a sì sọ fún wa pé ó ti àkọ́kọ́ ta gbà ó tọ̀fà lè jàǹsì ni pé Allah tushriku billahi ṣe a tábà ti ń ṣe léyìí wàsílà ni tó jẹ́ pé a padà di pé ẹni tẹ́ mọ̀ bo àwọn sàárè yẹn. bẹ́ẹ̀ ni èpè wá lánàá wá lórí eléyìí náà. Ìfẹ́lísà àìdọ́mà àìbò nìyá ni. Ìmọ̀ ọmọ sàárè ìmọ̀ kọ́ nǹkan sórí sàárè èèwọ̀ nínú ìsìlámù. وكذاك وكذاك قد ظنه لها الأقفاصة دو فوقها في غاية الإتقان وكذلك قد صنعوا لها الأكفاء سطو دو فوقها في غاية الإتقان أفا أنو نيا أفا قمتاني رحمه الله ونبعناني kódà wọ́n ṣe àwọn bí n tó jẹ́ bí kéèjì láwọn orin tí wọ́n ṣe àwọn orin tí wọ́n lágbára alikọ́fà sọ́jẹ́sì tó kí wọ́n gbélé àwọn sàárè lórí àwọn tí ọ̀kọ́ lé sí wọ́n ṣe rin tó pé òun ló ní géètì tó gbé sórí ẹ̀ àbí lórí sàárè yẹn nípa àwọn ọmọ tó ga tán lórí ẹ̀ wọ́n wá ṣe ìjọ́jọ́ bí adé bí àwọn almanara tó mọ́ sórí mọ́tọ́lá sí yẹn wọ́n gbé sórí sàárè yẹn adodo yọ bẹ́ẹ̀ lókè rẹ̀ tó kí sì gbé sí perfectly ọwọ́ ni yẹ̀kìṣúnà ha yẹ̀kìṣúnà ha bí ma tọ́rí fi ma ń kú sàtí ọdí kálà fútùhún bá ìtọ́lì ìsìnkọ́ ní ọdí kálà fútùhún ọdí kálà fátihùn ọdí kálà fátihùn bá ìtọ́lì àfìmáni bákanáà wọ́n mọ̀ dá sọ fúsàrí tàpé inú tí abùkátà ká pe aṣá kèsí nípa rẹ̀ ni wọ́n lè wọ aṣọ aṣọ àárín wọ́n lè kódà wọ́n lè hẹ́ sọ́tù ya àṣìṣì rand abèrè pé ṣé iṣẹ́ ìsìláàmù náà lélẹ̀ ṣírkù ti ń wọlé so aṣọ yẹkìsúnà abima tọ́rìfín so wọ́n ebi lọ́lọ́ ilé àwọn kan lọ wọn aṣọ báyà wọn rò wọn lọ gba aṣọ wọn bí sàárì Abdul aṣọ sàárì Abdul Kọ́dírì làwọn mú wá ló ń kálukú sẹ̀ ń dìmọ́ tí wọ́n ń tu bí kéèyàn fẹ́ tú pé ẹ wá gba pásù oríire ń tọ́ bá rí kó pè wá ọba ìjọ sìn wá lẹ́sàn tó bá jẹ́ pé ìsìláàmù là ń sọ kéèyàn pé àárè kìíní a jẹ́ pé tó bá rí àná láàfáà àti yínà tẹ́ dáṣọ ìsàárè tí wọ́n tó padà yá náà aṣọ tí wọ́n ní ọ̀padà dé táwọn kẹ́ni òtún mọ̀ra mọ̀ dábora wọn kà káṣì mọ́ gbàgbé bárakàtù záàtù lil anbiya àpẹ́lú ọlọ́wọ́ bá mọ́ dúgbọ́ àlùbákàtàrà àwọn èèyàn ọ̀rọ̀ máàmù amadi pé ìmáàmù bẹ́rẹ́sáàrù kẹ́nìkẹ́ fọ́sọ́ rẹ̀ gbogbo àwọn ìkáyà tí ò nítumọ̀ tí ò lẹ́sẹ̀ lẹ̀ pé wọ́n fọ́sọ́ rẹ̀ ọ̀yẹ́ ni ó fún omi rẹ̀ mú ó ni pé àwọn ọ̀tẹ̀yìn ọ̀lálàáfíà ojú wọnú àwọn kútùb àwọn tàrọ́jùm so tó bá tó wá lálàáfíà ẹnìkan ṣe é yẹn wá béèrè pé sí ẹni yẹn tẹ́tí ohun táwọn sọ̀hábà bá ṣe lásán gan kó tó di pé amalu sọ̀hábí iṣẹ́ sọ̀hábì kí ó di hujja tẹ́tí ìjìmá ọ̀ wà lórí ẹ̀ á sì rí pé àwọn sọ̀hábì kí ọ̀ta kò lórí ẹ̀ ni káwáṣẹ̀ pẹ́ ní tí èsì sọ̀hábà ìpín ẹja fura tọ̀kíbi táwà náà ni pé Allah tushriku billahi shay'a ọ̀rọ̀ ni asọ́tà ń sọ yẹn gẹ́gẹ́ Kọ́dí kálà fatihun. Kọ́dí kálà fatihun bá ìzọlì àfúnmáni. Màtọ́rífì, kálà fatihun, màtọ́rífì, ìṣirà ríra àwọn aṣọ yẹn kálà fatihun bá ìzọlì àfúnmáni. Sámánù, owó ńláńlá owó iyebíye ni wọ́n fi ń rà. Àwọn aṣọ yẹn pé sọ sàárè bàbá, èmi kíníkẹ báyìí. Ṣéun táwọn ọ̀tà náà sí, tí tí wọ́n ṣe kùá ṣé irú bẹ́ẹ̀ ni wọ́n wá ní fimọ́ mbẹ̀ watamassahu bi kuburihim wa nusu wa suturihim watamassahu bi kuburihim wa suturihim وكذاك بالأكفاس والجدران وتمسه بقبورهم ومفورا sáré ọmọ bọ́ra bàbá àbóṣe máa ìfọn ọmọ fi gbóra gbogbo nínú lẹ́rìn àbáwọn aṣọ tí wọ́n fi gbó sàárè wọ́n kàdá kàbílẹ̀ àkìfáàsì. kódà àwọn orin àbá àwọn orin tó fi rọ́ǹgà di sàárè àbáwọn fi nujú omi ọ̀bọ sọ kódà alikaba gan kọ̀wẹ́tọ̀ ó ra àwọn èèyàn tó bá dé kaba omi ọmọ tutọ́ sí nìdí ìlú bá kàábà ẹlùmẹ́ mọ̀ jù sómi yọ́ mọ̀ sí gbogbo eléyàn eléyàn kan tọ́bẹ́ kan bá gba Allah àgbọ́ ọba rírà ló ṣe kíni iná ẹ̀ ló àwọn òrèfé sọ pé tààrí àwọn wòlé ọlọ́run ẹ̀ tìrìyákùlì sì jábà nígbà tó yẹ èèyàn bá lẹ́kọ̀ọ́ tó máa ń ṣe tẹ́rìjámà àwọn àfáà tó ń ìkáyà pé lágbájá wá sọ báyìí nípa sàárè lágbájá pé ọ̀nà rẹ̀ ti ìfẹ́ǹtì ìtàn tọ́ as it is narrated bó ṣe mú wá rìwáyà yẹn ó mú wá bó ṣe wá ọwá kù tó bá dé ààyè ibi tó ṣe tààlík ànẹ́kílú tẹ́mà núkìlà tó wá níbi tó ti á ṣe tààlík àbíláyè èbò mi lọ́dún jẹ́ kí ọ̀rọ̀ àwọn àfáà mi ń bẹ pápájú alimamu zahabi ọ gba gbogbo àwọn ọ̀rọ̀ wọn jọ láwọn àyè mi tọmọ fi chẹ́ẹ̀kì ọ̀rọ̀ wọ́n lọ gbé sí yàrá alámì nùbálà ẹ̀yìn wọ́n ní sáré lágbájá kódà wọ́n mọ́ sàdúrà ń bẹ̀ wọ́n mọ́ sí kíníkà báyìí ń bẹ̀ báyìí lórí àìkẹ́kọ̀ọ́ ẹ̀sìn yẹn jù ni kọba ẹ̀dà kọjí káwà náà kọkọ́ jogún mọ̀ fáwà náà ó ní wà ìdáàrọ̀ àìyè tàhùmú ìdáàrọ̀ àìyè tàhùmú kùnà kátàrọ̀ hùmú متخاصعين كأبك أخبت العبور متخاصعين كأهبت العبدان كأهبت العبدان متخاصعين kàábà sí ilẹ̀ ọ̀bùdá ní. ó ń gbàtọ̀ bá rí wọn níbi àwọn ibi sáré yẹn ara wọn balẹ̀ gan. mútàkọ́sì ẹ̀yìn náà lẹ́yìn tí ọmọ opportunity tó bí bọ́ fún mi kìíní kan kàábà sí ilẹ̀ ọ̀bùdá bí Allah àkàbásì kàábà sí ilẹ̀ ọ̀bùdá yìí tó jẹ́ pé kíni. máa ń dàhùn àzàlẹ̀ òṣù ìdáhùn صلوا لربهم العظيم إشاني irú wọ́n ń sẹ́mi sáré tán dákẹ́ tó máa wà níbi sọ láti gẹ̀wò ẹsẹ̀ bẹ́ẹ̀ ó yọ wà níbi sọ láti ó lè mọ yọ́tọ̀mọ́ sí jákujàku rédèrèdè nígbà tí ń ṣe sọ́lá wọ́n wà níbi sáré àti débi sáré kí ní báyìí wọ́n àkọ́ dákẹ́ ògbóǹtẹ̀ wá fẹ́ yẹtọrọ rẹ̀ ó sì wà níwájú Allah subhanahu wa níbi tí ọba adẹ́dà sọ fún ànínábì sallallahu alaihi wasallam pé qasamtu salata bayni wa bayna sọláàtì mo pín sí méjì láàrin mi àtẹrú aṣọ́lẹ́tọ̀lù fàtíà bàbá ní alhamdulillah ọba rẹ̀ sọ pé àmìdà ní àbùdí bàbá ní rọ́bìl alamin yóò tún sọ bẹ́ẹ̀ arrahman rahim yóò mọ̀ jẹ́dà ní àbùdí maliki yaumi din ìyáka ní àbùdó ìyá tọ́wà jáde ní pẹ́tọ̀ in béèrè bùkátà rẹ̀ báyìí in sì ṣe fún pàtàkì ìyáka ní ṣùgbọ́n ṣé o ti ṣe tàkíkù ìbádà fún Allah ṣe fàtí ààrẹ sọ́tù fàtí àtọ́ nǹkan yẹn o pè ní rọ́bìl alamin ǹjọ́ gbà pé ọba adédáni ni rọ́bìl alamin lóòótọ́ sọ gbà pé òun ni arrahman sọ wá ìkẹ́ lọ síbò míì lọ́sọ́dọ̀ ẹlòmíì sọ gbà pé òun ni arrahim pé ọjọ́ alẹ́ yíyọ́ ńgbà tí o ti gbà bá sọ gbà kọ́ bá dà ní jíká yóò yẹ ní kálíkìámọ̀ yẹ ni sọ èèyàn wọn sọ bẹ́ẹ̀ fún yẹn ni

sọ pé ẹni tóun náà ra káà tí èsè mẹkaníìkì nìsín nígbà tí mọ́tò rẹ̀ bá ń yọ owó tí máa ń ṣe bákan wọ́n mọ̀ sọmọ pé mẹ́ẹ̀ e rọmi sí òjò tutù o sọ bẹ́ẹ̀ e rọmi sí ìràgbẹ́tọ̀ yẹn yóò jó jáskẹ́ẹ̀tì o bẹ́ẹ̀ làwọn náà ń sọ fún ọ báyìí tọ́ bá ń bá wọn perú àwọn nǹkan tọ́ bẹ́ẹ̀ gbà fún wọn jáskẹ́ẹ̀tì ìsìláàmù rẹ̀ ṣe kí ni yóò jó o brainbox ìsìláàmù rẹ̀ yóò bàjẹ́ o ni pé ẹni tó bá yé ẹbẹ́ yìí tí ẹ mọ́ sọ pé ẹni tó bá mọ ìsìláàmù lè rọ́ bà pé ibi tó ń pa àwọn èèyàn lọ yìí ibi tí wọ́n já ọ sí yìí ṣe ìsìláàmù tọ́wọ́ kíni tọ́pẹ̀gẹ́dẹ́ ìròyìn ànábì mú wa sallallahu alaihi wasallam ọba ẹ̀dá ní òun ní ṣàforíjì fẹ́ tó bá pẹ̀lú òun o ó sì ní orí ìmórogún pẹ̀lú òun yẹn ńláńlá ni kí ọ̀lẹ́gbẹ́ ẹ̀ṣẹ̀ ńláńlá ni àdísì wá lọ́dọ̀ ànábì náà lọ́lọ́kan ọjọ́ so àkọ́kọ́ nìyẹn o nínú bẹ́ẹ̀ àtàgbà lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam wa lánàá wàláhì àwọn èèyàn ń ṣe wàhálà pa ń ṣe dùá wọ́n ń se wàhálà pa ń ṣàdùá ṣùgbọ́n ohun tó ń kà nínú ilé àdúrà ni ó kó síta o lè mọ sí yájà báàrù yájà báàrù yájà báàrù àbẹ̀kọ́ ni ọ̀gbọ́lọmọ̀ tó bá ní iye òkà kẹ́ni kó ṣe ṣùgbọ́n èwo tọ́ ni ọ̀pá ìwọ́n náà ti ẹ̀wọ́ ohun tó ń wí. yájà báàrù àbẹ̀ ọmọ wí. àbẹ́ mọ̀

wọ́n lọ́ba jàbáàrù ọba jẹ ní ń pa jẹmí mi ń pa lórí kí n lè mọ́ sí dáadáa jẹ àwọn èèyàn ń pa kọ́ lè mọ́ sí dáadáa fẹ́mi náà jẹ àwọn tó jẹmí gbèsè ń pa jẹ ọ̀tá mi ń pa kó túbá kó ń bẹ̀ kìíní kí ló burú ń bẹ̀ ibùn fọ́kọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni ọba àdẹ́dà ni zu fọ́dìlì azim ó sì ní wasalullah àmì fọ́dìlìhì Allahumma inni as'aluka min fọ́dìlìkà Allahumma inni as'aluka bí fọ́dìlìkà Allahumma inni as'aluka min kúdìràtíkà ṣé ò yẹ kó tó wa ni bada an qala rabbuna ud'uni astajib lakum wa qala rabbuna subhana ud'u allaha aw ud'u ar-rahman ayyama tad'u fala'ul asma'ul husna eléyìí tàlákọ̀ọ́kọ́ gbogbo ọ̀nà yòówù náà torí pé ẹbọ wúwùú ọ̀pọ̀ láwùjọ wa wípé mùsùlùmí náà ní ọ wọn náà òka ìrìnà òkà àtajà gbogbo ẹ̀yin ìyá wọ́n ń ta òkà àtajà fún yín ẹ sì ń kọ́ ńlá yẹn ń ṣe gbìyànjú fa ìyá mi inú rẹ̀ dà lẹ́yìn òkà àtajà tọ́ra yìí náà tọ́fẹ́ baṣẹ́ rẹ̀ jẹ́ àbí àbẹ́ ìtàn gbé fún kókó fi kọ́ sọ́ọ̀pù rẹ̀ àbẹ́ ìtàn ní kọ́ mọ jù sínú igba owó ó lè jówó ẹyọ kan ni sọ wáyé kí gbogbo wàhálà yín ìgbádùn wo lẹ tó bá ti fọ́ọ̀lù sáwọn áfíríkà láwọn kọ́ńtírì kọ̀ọ̀kan ìgbádùn wo gan ni fẹ́ẹ̀ bá ń kírun gan mọ́sáàsì ní ibi ìjà náà mà ní pé ooru rẹ̀ fẹ́ lè sè ọ yàtọ̀ sáwọn ibi kẹtọ bá débẹ̀ oro òòrò oorun sùn mẹ́tọ bá jókòó tọ́ ra fẹ̀yìntì òpó gan kó tó ké bá dà àdégan bóyá ó ti sùn wàhálà ńlọ ẹ̀kẹ́ tó á sí káwọn èèyàn tó wá rí pé oko anù ní wọ́n ń kó ilọ̀kọ̀ wá dákẹ́ kí ọ̀nà wá pé tí wọ́n ṣe kú nìyẹn ah ọlọ́run dákun ní jẹ́ ká ṣẹbọ wàlá tẹ́ṣìríkù anábì ẹmọ jalè ẹmọ sí kíni ẹmọ jalè àṣẹ tí ọba jẹ́ pé ìkejì tí islam wá ń gbogbo ẹni pé mùsùlùmí kì ò ní wà ní ẹni ipò kó sí kíni kó jalè ó tàn pé kí tọ́wá kó sí ìjọba ni kó tó fún pé kò gbọ́dọ̀ gbé kò kówó jẹ tọ́ba ti lọ́dọ̀ pé islam ni ń gbọ́dọ̀ kówó jẹ tọ́wá pé iléeṣẹ́ kí wọ́n gbà á sí islam ni ń gbọ́dọ̀ jalè ọ̀gá rẹ̀ ò ní làágùn ó túmọ̀ pé ìsìláàmù ní ń fèèlì lára ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ní fi ń hurú wà tí ń ṣe kíni tí ń hù yẹn kódà nẹ́bì sọ fún wa pé ó lè ò ní mọ jalè ńgbà tí ń jalè lọ́wọ́ yẹn kó jólù gbàgbọ́ òdodo nígbàgbọ́ rẹ̀ ó pé pé bátìrì gbàgbọ́ rẹ̀ ti ṣe kíni ó ti lò tí gbàgbọ́ rẹ̀ bí wà lọ kú yẹn yẹn so ní pé anẹ́bì ní ẹ̀sìn ní jalè ìsìláàmù lẹ́ ń gbà yóò mùsùlùmí è jalè o ọya láwùjọ wa lónìí kódà wọ́n ti sọ di pé bí ẹni tó bá lóhun ọ̀jalè wọ́n ti sọ di norm wọ́n mọ̀ sọ pé gbogbo àwọn ni olè àbẹ́ àwọn ọmọ wí àbẹ́ àlẹ́ wọn wọ́n gbogbo wọn ẹ́ àfi ẹni tílẹ̀ bá mọ́ bá ni bàráwó kí ló dé ẹwọ tànákùdù àìbálà àkàìmù bàráwó lédè haúsá olè náà ni so àjẹ́pẹ́ tó bá jalè sẹ́ni tó bá jalè lóru tó díẹ̀ olè ní nì ṣùgbọ́n tílẹ̀ bá mọ́ pẹ̀tọ́ pé ọjọ́ òwe tilẹ̀ bá mọ́ bá mẹ́ gbọ́dọ̀ wá jà ló àtìké ní àtìkejì tó gbọ́dọ̀ ọkẹ́ ní kọ́pẹ́ ń bàrà o kókè ọ ni wọ́n àti gbogbo yẹn lólè ẹlẹ́ bá ń báyìí bàbá rọ̀ bàrà kan kọ́lẹ̀ lórí òkè ní jẹ́rí gbàtọ̀ mọ́ tí wọ́n pè ní asárkọ́tù nù sẹ́rí olè definition rẹ̀ pọ̀ pé ọjà yẹ́tù gbẹ́n tó gbé nǹkan ni asset lákú olè lé lórí kọ́dà ń táwọn tí wọ́n ń takò sẹ̀ríà ń tí wọ́n gbọ́yé nìyẹn wọ́n pe àyẹ́wò tí wọ́n bá gbé two hundred naira nísìn wọ́n gé e lọ́wọ́ kí ló tọ̀ farabalẹ̀ àti lè nìwọ́ náà tẹ́lẹ̀ ló fi ń sá fún òfin so ní pé àníbi ẹ̀ ní jalè o a jẹ́ pé mùsùlùmí tó bá gba oath of allegiance rẹ̀ sí Islam ayé òtí bá ń bẹ kò ní jalè tẹ́bà náà mọ́ sọ gan wọ́n pé kí làwọn òfò lè ṣe láyé tí mo gbà wá àwọn pàwọn lẹ́yìn primary àwọn primary nísìnyìí yíṣà àwọn orin kọ́kọ́ tí ò nítumọ̀ wọ́n ti gbé gbogbo kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá kí ni wọ́n fò lè ṣe láyé yóò pé kàkà kí ń jalè kàkà kí ń jalè máa kúkú ṣẹrú. ó dé wàhálà àmà tún mú mi nà tún mí mú sírí kàtí. ọ̀rẹ́ ẹbọ àwọn Yorùbá náà wá sọ pé kàkà wọn jalè kó o kú sẹ́rú àbí kó wọn mọ̀ tọrọ jẹ ọ yáwùn la ó dà wọn tó sọ pé o lè ló ṣe kí ni lọ́bọmọ jẹ́ tó ìlọ ẹ̀kọ́ wa sọ pé gbogbo ẹ̀nà ilẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ta sọ pé gbogbo wa ló lè gbogbo yìí ló lè ẹni lẹ́bá wọn bá ní bàrá o ọ̀rọ̀ burúkú ni o níbi tí o lè jíjà lágbára dé táwọn yẹn ti sọ diṣẹ́ bọ́bá gba àwọn yẹn sí iléeṣẹ́ nìsín títà ń jalè títà ń jalè yóò gbowó skul ọ̀tọ̀ ni tí ó rìkọ́dù fún pòfáìtọ̀ àbáwọ̀ kí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn tó ń gbà sí ṣọ́ọ̀bù omi lọ ń tẹ rìsíìtì mi dráìfà ń jalè ó ti já ẹrù lé ẹrù tó kó lọ ọ̀nà ọtọ́ ti mórí lébò mi owó tẹ́lẹ̀ yìí òun àtọmọ ọ̀sọ́ta làwọn jọ ní ọkọ bàbá rẹ̀ àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ àbáfẹ́ pé o lè wọ́n kẹ́ mí kí resources àwọn tálíkà tẹ́ pé wọ́n tó àfàìrajà lọ́dọ̀ tí wọ́n ní wọ́n níjà olólè rajà wọ́n jà olólè ní. Kọ́dẹ̀ nìkan ló ń ṣe sọ àwẹ̀ ìwọ̀n ìtọ́kọ́ bàtà rẹ̀ lọ. Bọ̀dẹ̀ jẹ́wọ́ kẹ́ náà wà fáwa, ó ní tàà bá ti ń jìnà sí súnnà àwọn àsárà kí ọmọ ọ̀sẹ̀lẹ̀. Ọ̀rọ̀ yẹn ó lè fọ́ nílé tí ẹlòmí o. Ó ní sọ mọ̀ pé tọ bá sọ fáwọn ẹni pé yẹn lè fi bàtà kírun. Ó ní wọ́n sọ tó wá pé bàtà rẹ wá wọn kóòdì kẹlà ń fọnà àdìsí ti wá lórí ẹ kó bàtà ní sí iwájú rẹ níbi dédé àárín ẹsẹ̀ rẹ ní sọláàtì ó sì lè sẹ́sùn ẹ̀kọ́ wọ́ kó fi gba láàdá ó ní bó ṣe ṣe ó jẹ́ ó fi gbolẹ̀ dáadáa tó di ọkọ̀ ìpẹ́kẹ́ mọ́jà àtàwọn sátán tẹ́rọ̀gì sí kọ́mọ́ pé wá gbọ́nà ilé wá ẹgbẹ́ káfàdé bàtà fẹ́ ọmọ sọ kírun tẹ lọ́wọ́ tẹ bàtà rẹ̀ ni ó bọ̀ ọkọ̀ tó wọlé tó wá pé yọba dìjà kọ́mọ́ bà tẹ́rọ̀gì mọ́lẹ̀ bí wọ́n bá ti mọ́ ṣùgbọ́n tẹ́rọ̀gùn ọ̀tẹ́rọ̀gì àlèwọ̀ bàtà kírun àwa sọ fún ọ pé kọ́ wá sọ pé tọ́ ọba wọ̀ kírun àpọ̀jẹ̀ ló lè pé tẹ́lẹ̀ lọ́yẹ̀ ká máa píríìtì so àfa àwa sẹ́kọ̀rọ̀ bíi eh, ibùnà hadi al-madhali wọ́n ní ìpa gbogbo àwọn nǹkan yẹn rẹ́ pé àgbọ́yé bíi kápẹ́ ilé bàtà bàtà ọ̀bọ̀dọ̀ kọjá bíi tí bàtà sì lè wọnú mọ́tàtàdì sí wà ní orí rẹ̀ pé òun lọ padà di pé bẹ́ẹ̀ lómi máa ń kírun tó jíjà wa lágbára débi kótó kébì ìnà ẹ̀wọ̀n tí yẹn bá ń rún yẹn níka ó rún yẹn níka báyìí ó ní yẹra kúmí tí ọ̀sán àkúrí pàtó sọ fún ọ pé ó ní fi kìsọ́ọ̀sù ayatun ya ulul albab annafsu bin nafsi ayatun ya ulul albab nígbà tó annafsu onímọ̀tọ́ sàn tí ẹ bá rún yàn níka tíra kún bíi mẹ́rin àbí mélòó ni wọ́n sàn lórí pé ọrùn ní níka ọkọ ọmọ ọkọ jẹ ojú rẹ̀ imú rẹ̀ ọfọ́ imú rẹ̀ so ẹ wá wò káwáṣẹ pé tí ẹ bá wá jalè á débi ohun tí yẹn ó gbé o wọ́n ti wá gbé kọjá bẹ́ẹ̀ ní ẹ̀ lọ́fà àtọ́kẹ́lò mi ò fi ga sí torí pé wọn ò gé ọwọ́ rẹ̀ ni oore ọwọ́ tí ó fi ṣeré ọba dada kun gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ń jalè bóyá wọ́n fi ṣe wọ́n ni àbáwọn náà ọba dada yọ wọ́n kò ń bẹ́ mọ́sàwá náà ló lè ọba dada òfin tó le o olè lọ́kùnrin wàsáàrí o olè lóbìnrin fákọ̀tọ̀ hu àìdíyà ọ̀má ọba dada ẹgbẹ́ ọwọ́ wọn náà kẹ́yìn tí wọ́n mọ̀ gẹ́yìn lọ́wọ́ àà tó lè nìwọ ni ó lè ọmọ páyà ní wọ́n ti gé lọ́wọ́ lọ́rùn ọwọ́ báyìí ni wọ́n ti gé ọba dada ń jà sáà ilé ìní ọmọ jẹ́ ẹ̀sán bí máa kásàbá fún tó ṣe yẹn kí wá ti pẹ̀sẹ̀ lásán nà káàlá ń pe exemplary punishment pé punishment sọ pé tẹ́ ẹ̀ bá ń ṣe àwọn tó bá ń takò tó bá padà yá àwọn náà padà wó pé ẹ̀já wa ní ọmọ ṣerú òfin tí Islam gbé kalẹ̀ yìí ó ṣe pé punishment tó jẹ́ pé àwọn èèyàn padà mọ take after pé punishment yìí gangan lọ́wọ́ ansab òun ló ṣe déédé kò sí kí sọ́dọ̀ ẹnìkẹ́kẹ́ ló ti wá o pé kẹ́ máa pa níbi lọ́fẹ̀ẹ́ mọ́ gẹ̀yàn látọ̀dọ̀ Allah wallahu azizun hakim ọba ọ̀jọ̀gbọ́n ni Allah ọba tó ní fálù tó mọ fálù ẹni tó dá tí yẹn bá ṣe mistake pààyàn ọ̀kẹ́ náà sọ pé nínú òfin ọlọ́run ọba tí yẹn bá rún yẹn níka yóò níye ràkúnmí tí ó sì kíni ṣe bí ẹlòmíì fẹ́ pa ràkúnmí pé wọ́n fi palẹ́ alásẹ́ ọmọjọ́ títí ń sọ́wọ́ akọba lẹ́dọ̀ ọ̀fàlú ọwá ní kí wọ́n kẹ̀ gé ẹnìyẹn ní ọrùn ọwọ́ ohun tó gbé torí pé láti kọ́ọ̀bù bàjẹ́ láwùjọ ni ṣe káàmọ̀ nsó. lórí ó tiẹ̀ lẹ́ẹ̀kejì ni pé ọjọ́ pé gbogbo mùsùlùmí àyè yóò tọ́ bá wa mọ́jàlè mọ́jàlè mọ́jàlè torí pé ọ bàrà rẹ jẹ́ ọ tọ́ jẹ́ kẹ́ni tí ò ní kẹ́ẹ́ sí ọ sọ ẹ̀sìn rẹ lóko wọ́n náà tí wọ́n wọ́n náà wọ́n náà mọ́ jalè àìjẹ́ mùsùlùmí yóò kọ́kọ́ wá di ó lé àwọn akọ́kọ́ lẹ́ni àkọ́kọ́ tó fi yìí bá wí ni wọ́n tí wọ́n náà jẹ́ mùsùlùmí àwọn àrí pé ìdigunjalè ti pọ̀ ọ̀wá síbọ̀kẹ̀ báyìí láwùjọ ọ̀gá ò trọ́sì ọmọṣẹ́ ọmọṣẹ́ ò trọ́sì ọ̀gá ọkọ ò trọ́sì ìyàwó ìyàwó ò ṣe gbé kalẹ̀ kò ṣe sá kódà wọn tó yẹ kí wọ́n gbé wọn gbé ebi wọn ń kápátá àwọn èèyàn abẹ́ẹ̀kọ́ ni hmm. wọ́n tó ń jalè wọ́n wọ́n fẹ́ ṣẹbọ pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala ìbẹ̀ ẹlẹ́ẹ̀kejì a jẹ́ pé ẹ̀jẹ́ tí mùsùlùmí gbà sí kejì ni pé mọ́ jalè ẹ ti gba ìsìláàmù ẹ̀ ní mọ́ jalè ayẹ́pọ̀tọ̀ bá ti ń jalè òun ti ń bírèkì ẹ̀jẹ́ tó gbà lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam pé ẹ mọ́ bà mí lójú jẹ́ ẹ mọ́ jáwọn èèyàn sọ pé àwọn ọmọlẹ́yìn rẹ̀ ń sìnkí ni wọ́n ń jalè ọba dídá gbogbo àwọn tí àdánwò ni Allah subhanahu wa ọ̀la á tẹ̀síwájú lórí rẹ̀ Jazakumullahu khairan gbogbo àwa tí àwa náà bá tún fẹ́ jẹ́ olùkúlọ́wọ́ fún ètò àdúgbò bóyá a fẹ́ gbé ẹ̀bùn wá fún àwọn ìfà àti ha tẹ́lẹ̀ àbáyá náà fẹ́ dá sí àkáǹtàn bá wa òun náà ní money point wa six six seven seven one six seven three three three lẹ́ẹ̀kẹ́sì six six seven seven one six seven three three three bákan náà nọ́mbà tí a mọ̀ fi wọlé sí òun náà ní oh eight one twenty two ninety two twenty one eighty one tá a bá sì ti wọlé ká kò lẹ́gbẹ̀ẹ́ rédíò wa ká sì sálámọ̀ bóyá níbi rè àti wọn fún a lọ síbẹ̀ ẹ ti wà pẹ̀lú wa. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. naam ìbéèrè yín. àmì ìbí afẹ́gbàbéèrè ni. afẹ́gbàbéèrè ni naam nínú àwọn tá a kà tá a pè ní ẹbọ tó lè jẹ ẹbọ tó gbajúmọ̀ láwùjọ nílẹ̀ Yorùbá náà pé ẹbọ a kà ẹ̀ka méjì fún wa náà pé ẹbọ ni mo ti gbọ́ sí pé kódà ní àwọn tó ní ọ̀rọ̀ tí ẹ bo hmm. alákọ̀ọ́kọ́ òun ni kí ẹ máa bo kí ẹ máa bo ìta. kí ẹ mọ sí nǹkan mi àbí ọ̀nà ọ̀yá àbáyín gbà bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì. kí ẹ máa ba kí ẹ máa ba èsì jẹ kí ẹ máa kí kí ẹ máa bá wọn. Ah, ah, ẹgbìyànjú nàwákìdùl islam ń bẹ lọ́tọ̀ yàtọ̀ sí ṣíríkù kọ́ńbélé àwọn gbogbo nàwákìdùl islam yòókù wọ́n tàfárọ́rọ́ àhàn lára alákọ̀ọ́kọ́ tó jẹ́ ṣíríkù ni tòṣẹ́ rí mùsùlùmí ọbọ̀dọ̀ mọ́ tó ba islam rẹ jẹ́ problem tá a ní nìyẹn ẹlòmíì ti ra mọ̀ sínú rẹ̀ tẹ́kun wọn máa ń gbé tó máa sọ pé ṣíríkù ni ó ti di yọ wa lè lára pé ṣíríkù kíni kíní kan kíní kan kọ́lọ́ lè mọ báwọn jà tó tún lè kú lórí bẹ́ẹ̀ so pẹ̀lú ògbọ́ ọlọ́run àfọyín ní sẹ̀mọ́ báàgì kan ṣùgbọ́n ẹ gbìyànjú ni o ẹ jẹ́ ká lọ kọ́ kí ní àwọn nǹkan tó jẹ́ bọ́ sáfì lè jìnà sí náà. wa alaikum salaam wa rahmatullahi náà kí ni ìbéèrè yín gba béèrè ni náà nínú ohun tó gbajúmọ̀ láwùjọ wa nípa tọ́jẹ́ bí ẹbọ nípa àbúra nípa àbúra so irú ipò wo ló wà pé mi Allah wo ẹbọ kéékèèké ti bẹ kí sọ pé sàárè tó wọn orí ìyá òun gun àbí òun fi ṣéwù lágbájá búra sọ so eh, pẹ̀lú ògùn ọlọ́run ọba eh, ajé a fún wọn ní sẹ̀mú kan ó ti àwọn gba pọ́ọ̀tù sí tiwọn ó ti tí wọn náà bá fẹ́ kún wa láti kẹ́bùn fún wa so àti rí àwọn ìyá wa kìnnìkan náà tún promise lé ní gbogbo ẹyin tí à ń retí yín pẹ̀tọ̀ àwọn tí wọ́n mọ́ ṣètò yìí tí wọ́n mọ́ gbówó lé ní ọlọ́run bọ́ba àbò yìí láti rí ọ. zero eight one six two nine six twenty one twenty one ẹ ti wà pẹ̀lú wa. wa aleykum salaam wa kí ni ìbéèrè yín afa gba béèrè náà nígbà tá a bá rò kó tá a wà níbi sọlá kí ni tá a mọ sọ níbẹ̀. ẹ ẹ bá ń tún wí. subhana rabbiyal azim mélòó la máa wí bẹ́ẹ̀. alo ìtọ nínú rẹ̀ sẹwárí nínú Sun. èyí tó jọrọ èèyàn bẹ́ẹ̀ èyí tó sì jẹ́ súnà bẹ́ẹ̀ ǹjẹ́ tá a bá wí tá a wí nǹkan kẹ́ńbẹ̀ ǹjẹ́ sọlá ti yẹn ayé bá a bí ọba ní ẹ̀ka rùkú tí owó nǹkan kan a gbọ́dọ̀ wí ni tó ọ díẹ̀ àlàyé tá a fẹ́ fi kún ni pé ṣẹ́rí alákọ̀ọ́kọ́ ńbẹ̀ yẹn nínú àwọn ọ̀ràn yẹn sọ láti lọ́wà tọ́kọ̀ yẹn bá wú ẹyọ kan ó sì déédé ṣùgbọ́n tó bá yẹ pé ọ̀wá wí nǹkan kan rárá ààyè ti bá sọ láti rẹ̀ pẹ̀lú ògbọ́lọ̀ fáwọn náà ní ìsẹ̀mú odidi kan subhana rabbiyal azim kèsì subhana rabbi subhana rabbi. subhana rabbiyal azim gbogbo àtàbà ti ah. béèrè nísìn ẹni tó bá pè wọlé nísìn fẹ́ béèrè béèrè ni o wọ́n sọ kọ́ fẹ́ mú nọ́mbà o tọ ẹ̀bùn mẹ́ta náà ni wàhálẹ́kùn sálàm náà kí ni béèrè yín tọ̀tọ̀ mi ò pẹ́ ń gbọ́ wa gbogbo olùgbà béèrè ah, sọ mọ́ wulẹ̀ pè mọ́ lónìí. Ah, àwọn tó bá ní ìbéèrè tí wọ́n sàǹfààní fáwọn èèyàn ń lé ni kí wọ́n pè báyìí ẹ ti wà pẹ̀lú wa. Now. Ṣàìpé ìsinmi yàrá wọn. Four eight one twenty two ninety two ninety one eighty one nine nine. Now. Wàhálà ìsàn tó kọ́ tó. Bẹ́ẹ̀ni. Báyìí ni ó fún bí obìnrin bá ti tó bá wà nínú oyún. Now. Olóyún o. Now. Ẹ sọ pé tí ẹ bá ní oyún oṣù mẹ́sàn-án.

alukurani gbé wá pé wọ̀lúwárì dátú yọ̀rìnà àwùládà òun àwùláyìn kámilẹ́ ní lèman àrọ́dà ayò tí máa rọ̀dọ̀ ẹni tó bá fẹ́ kọ̀mplìtì fọmọ ọmọ rẹ̀ two years complete ní òfin iye ìgbà yóò tọmọ lè lò nínú oyún awárí àwọn tó ṣe ìsìnbá àti bí afáwọn alẹ́ rọ́dí Allah anhu wọ́n ní a lè gbé sí torí pínpà tí kéèsì kan ṣẹlẹ̀ pé ǹjẹ́ yẹn lè bímọ ní oṣù àti ìjánu ọmú fún yóò jẹ́ thirty month wọ́n wá ní ọ̀dà tó bá jẹ́ pé thirty month ní ọ̀bá jẹ́ yẹn tàbí tí mo pé àyà kan ti wá tó ti ní wọ́n fọmọ ní ọyìn fún ọdún méjì gbáko ọdún méjì ó sì mọ̀ jẹ́ kí ni twenty four months twenty four months minus thirty yóò kù six wọ́n ní ìzán ajẹ́ pé wọ́n lè bímọ ní oṣù mẹ́fà èyí làwọn àfáà mi náà wá gbéra pé ajẹ́ pé ẹni tó bá wò pé oṣù mẹ́sàn-án lọmọ òun ló ọkẹ́ lè minus nine yẹn kúrò nínú thirty months ẹni tó bá jẹ́ pé oṣù mẹ́tàlá lólò yọmọ minus ẹ̀kọ́ nu thirty months níbi tírú ọ̀rọ̀ yẹn ti wá nìyẹn ṣùgbọ́n ọmọ rẹ ọba àjẹ́ oṣù mẹ́tàlá ló bí ọba àjọ́dún kan àbọ̀ lóyún lò ọlọ́run mọ́jà ara dán òde so ó lè fún ní two years non-stop tí ó fi pé kò tó jáná ọmú lọ́nu rẹ̀. أشهد الله إلا إلا أنت أستغفرك وأتوب إليك. جزاكم الله رب الناس خيرا جزاكم الله رب الناس خيرا